إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah atọrọ asalatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam atuma tasuwaju lórí tafsirul qur'an karim latinu suratul hajj aya 31 أعوذ بالله من الشيطان الرجيم حنفاء لله غير مشركين به ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيقه ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní òkùnrinfà alìlọ́ ẹjẹ́ ni tó ṣe wípé yóò mú ẹ̀sìn ní ọkàn ṣoṣo fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ò ní wá orogún pẹ̀lú rẹ̀ tí ó yí kúrò níbi gbogbo ẹbọ àti gbogbo àwọn ìwà pàǹtí gọ́ìrà mùsùlùkì nàbí lẹ́ni tí ó ṣe ẹbọ pẹ̀lú ẹ tí ó wà orogún pẹ̀lú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọmọ yíò ṣùkú bí lọ́wọ́ torí pé gbogbo ẹni tó bá wọ orogún pẹ̀lú ọlọ́wọ́n bá látòkè ni. Samaa, fatahtọ́fù tọ́yìr irú èèyàn bẹ́ẹ̀ àwọn ẹyẹ wá hàn kó tó délẹ̀ wọ́n gbé wọ́n já wẹ́lẹ́wẹ́lẹ́ àwòtáhù lè rí ìhùfí makarin sahik àbíngbà tó jábọ́ yìí atẹ́gùn gbé ó síbi ààyè tó jìn tẹfẹ́tẹfẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi rinlẹ̀ fún wa wípé a gbọ́dọ̀ jìnà sí gbogbo nǹkan tá a bá ń pè lẹ́bọ gẹ́gẹ́ bó ṣe sọnù àyà mi wípé inna Allaha la yaghfiru an yushraka bihi in tó bá ti jẹ́ ẹbọ ọlọ́run ọba lóun ní ṣàforíjì ẹ̀fẹ́ ni tó bá ṣe pẹ̀lú òun wa yaghfiru ma duna dhalika liman ṣùgbọ́n nǹkan tí ó bá tó ẹbọ òun ọlọ́run ọba lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹ nínú èròǹgbà òun láti ṣe àforíjì fún nínú àyà mi ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní innahu man yushrik billah ẹni tó bá fi lè wá orogún pẹ̀lú ọlọ́run ọba faqad harrama allahu alayhi janna èèyàn bẹ́ẹ̀ aljanna ọlọ́run ọba ti ṣe é léwọ̀ fún wa ma'awa unnar ibi tí ó dé sí inú náà ni wọ́n máa lè lọ lè mìíràn mìíràn sọ àwọn tán ṣe àbòsí fún ẹ̀mí ara wọn kò sí ẹni tí ó ràn wọn lọ́wọ́ kò sẹ́ni tí ó dáàbò bo wọn níbi ìyọ ọlọ́run ọba ibi tí ọ̀rọ̀ ẹbọ tó burú dé ọlọ́run ọba ń sọ ń pa àwọn ànábì rẹ̀ ó ní wàláwọ̀ ashraku lahabitọ̀ anu makanu ká ní kí wọ́n ṣe bọ pẹ̀lú èmi ọlọ́run ọba ní gbogbo tí wọ́n ṣe ní dáadáa yóò dòfo ni ọlọ́run sọ láyé míì náà ó ní wàlọ́kọ̀ ó ṣìyà ilé ìka wà ilẹ̀ lẹ́dínà mi kọ́bìlìkì ìrẹ́ muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tá sí ẹ bákan náà a sí àwọn tán ṣíwájú rẹ̀ nú àwọn òjíṣẹ́ wa lain ashrakta ipe bá fi lè wá orogún pẹ̀mọ́ ọlọ́run ọba làyàbọ̀tọ́ náà amálùkù iṣẹ́ rẹ yóò di òfò ni wàlátàkùnánná minal khasirin ó dẹ̀ máa bẹ́nu àwọn ẹni òfò iṣẹ́ rẹ ó bàjẹ́ iṣẹ́ tí yẹn ṣe tinú rẹ̀ dùn pé ó ń ṣiṣẹ́ irun ni awẹ ni ájì ni ìtọrẹ àánú ni ìyọzaka ni gbogbo àwọn ṣé olóore tó ṣe pé téèyàn bá ń rí wọn inú rẹ̀ ó máa dùn ń ṣiṣẹ́ òun ó gba aládánwájú ọlọ́run ọba ṣùgbọ́n torí ẹbọ tó ṣe ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní ìta sọ fún rẹ àti àwọn tó ṣíwájú rẹ òní pé lain asharakta tó bá fi lè wá orogún pẹ̀lú ọlọ́wọ́n bá lẹ́yà àbátọ́ ní amaluk iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wàlátakú nẹ́nẹ̀ minel khasiri orí ma bẹ́nu àwọn ẹni òfò bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní faman kana yarju liqa arabihi gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́wọ́n bá dáadáa فليعمل عملا صالحا إشدا دا دووري فليعمل عملا صالحا إشدا دا دووري بكنا ولا يشرك بعبادة ربي أحدا ìjọsìn tó fẹ́ ṣe fún ọlọ́run ọba rẹ̀ kó má mú orogún kan pọ̀ mọ́ ọlọ́run ọba níbẹ̀ sọlọ jẹ́ pé èyí tó kéré jù nínú ẹbọ ìta gbọ́dọ̀ jìnà sí ni lápèjúwe oní tí wọ́n ń pè ní ṣírkù ríà ẹbọ kárí ni àwọn iṣẹ́ tó yẹ ká ṣe fún ọlọ́run ọba à á ṣe nítorí ipa afẹ́ káwọn èèyàn yìí wá lápèjúwe irun ìyá akírun ṣùgbọ́n àníyàn rẹ̀ ni pé òun kí nítorí kí àwọn èèyàn lè bá yun pé masha allah ẹni yẹ owó ṣe ń kírun àníyàn tó fi ń kí ni yẹ irú èèyàn bẹ́ẹ̀ ó kírun fún àwọn tó fẹ́ kán yìnwó ni kò kírun fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn anáwó àníyàn rẹ̀ ni pé fẹ́ kí àwọn èèyàn kí wọ́n yìn òun lẹ́lómi ó donate owó ní ẹ announce owó mi ní kò ń ṣe pé kán announce ẹ̀ kẹ́lómi lè bá a kọ́ṣe kó lè bá a tún dájú tiẹ̀ lọ ṣùgbọ́n níwọ̀n announce ẹ̀ nítorí pé kí ni ó fẹ́ káwọn èèyàn mọ iye tó ń gbé kalẹ̀ láti lè sọ pé àwa ń bẹ́ irú èèyàn báyìí owó tó ná kò ná nítorí tọ́lọ́hún nítorí ẹ̀ náà náà ni káwọn èèyàn lè bá a yìn wọ́n dẹ̀ ti yìn sọ́dọ̀ jẹ́ pé àwọn iṣẹ́ tá à ń ṣe àwẹ̀ gbígbà ni áàjì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyẹn ni ìyẹn a máa ṣe wọ́n gbà míì kó ṣe pé torí ẹ̀yìn àwọn èèyàn ló fi ń ṣe wọ́n kò ń ṣe pé torí pọ́nwó jùlọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó rẹ̀ ní ana agnashurakai anishiriki e, lára àwọn tí ó fẹ́ kí èèyàn máa bá òun dùn nǹkan ipe kéèyàn máa wọ́ orogún pẹ̀lú òun kéèyàn máa wá pátánà fóun ọlọ́wọ́n ọba ní èmi ò fẹ́ rárá mo rọrọ̀ kọjá rẹ̀ ní mọ̀nà amílà amẹ́là ní gbogbo ẹni tó bá ṣiṣẹ́ eré kan aṣọ́ka máì fi ìrẹ́ìrí ó wá fi lè mú ẹlòmíì nínú nǹkan tó ṣe yẹn ó mú ẹlòmíì papọ̀ mímí ọlọ́run àbó mú àníyàn míì papọ̀ tí ó ń ṣàníyàn tẹ́mi ọlọ́run ọba yọ̀ǹda fún ọlọ́run ọba ní taraktu ọ̀ṣẹ́ríkà in tó ṣe yẹn èmi ọlọ́run ọbọ̀ abandon pẹ̀lú ẹ̀ òun lọ́lọ́wọ́ bá fi ń sọ fún wa nínú àyà yìí ní èyí ta kàsẹ́yìn ọlọ́wọ́ bá ní fásitẹ́ni ibu rich samuel althan àwọn ẹbọ ìdọ̀tí tẹ́ ń ṣe tẹ́ lẹ́ ṣe àṣà ẹ jìnà sí gbogbo àwọn ìdọ̀tí yẹn nínú àwọn òṣà tẹ́ lẹ́ ń ni ẹlòmíà lóró lé ẹlòmíà ní báwọn ṣe ń ṣe ń dilé àwọn nìyẹn fásitẹ́ni ibu samuel althan àwọn ẹ̀gbin òòṣà tẹ́ ń ṣe jìnnà sí wàṣẹ́nibú kọ́wọ́lá zuur àwọn ọ̀rọ̀ tí ó da ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ ẹ jìnnà sí hunafa alilá lẹ́ni tí ó yí sọ́dọ̀ ọlọ́run ọba ẹ yí kúrò ní gbogbo àwọn nǹkan tá ń ṣe yìí ẹ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba sọ́nà jẹ́ pé tíyẹn bá ti lóun gba ìsìláàmù kò sí tó ń jòrò lé mọ́ tíyẹn bá ti lóun gba ìsìláàmù kò sí nǹkan tó ń jẹ́ àwọn àṣà ìlú kan tá a máa bàbàrà gbogbo à ń ṣe yọ ni à ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹbọ́n gbogbo ẹ̀ à ń ṣe eégún ni nídìílé tiwa bá a ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ẹ̀ ná kọ́bọ̀ sí orin ẹ̀bọ̀ lọ́wọ́ ni lọ́lọ́wọ́ bá fi ń sọ fún wa pé ó tòrò fi sílmìkà fatan wà láti tẹ́bí òkútù àti ṣọ̀ìtàn iná òlàkùnmọ̀ àdúgbò mòbíìn ọlọ́ọ̀ni tẹ́ bá fẹ́ ṣe ìsìláàmù ẹ kó sínú ìsìláàmù pátápátá ni. Islam, àwọn ìlànà tíṣọ ìtọ́run ń gbé kalẹ̀ fún yín tó ń fi sọ́pọ̀lọ àwọn bàbá yín tó ń gbé kalẹ̀ tẹ́yìn ọmọ náà ń tẹ̀lé ẹ̀mọ́ tẹ̀lé ìlànà yẹn inna wulakun àdúgbò mubin ṣaitan ọ̀tá tó fojú hàn ni òun ló fi jẹ́ wípé àti jẹ́ mùsùlùmí iṣẹ́ ńlá ni ọ̀tọ̀ ní ká máa pẹ̀rọ wa ní mùsùlùmí kò ṣe wípé kò sí ìsìláàmù kankan lára wa tá a bá là ìsìláàmù à ń jẹ àwọn òye bẹ́ẹ̀ la kì í gbẹ́bọ a kì í ṣe àwọn àṣàkáṣà èèyàn gbọ́rọ̀ jẹ́ni tí ó padà sọ́dọ̀ ọlọ́run ọba ni yóò jẹni tó ṣe wípé yóò juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run ọba fi ròyìn anábì ibrahim alayhisalatu salam ipe ibrahim ni hanifan ẹni tó kúrò bí gbogbo àwọn nǹkan kí nǹkan táwọn èèyàn wọn ṣe ni wọ́n làm yẹkùnrin mushrikin ọlọ́run ọba ní kò súnmọ́ àwọn ẹlẹ́bọ pẹ̀lú gbogbo aláti ka ìtàn anabi ibrahim alayhisalaam nínú alukur'an nínú àmọye àwọn súra tọ́lọ́wọ́n ọba rìpíìtì ọ̀rọ̀ anabi ibrahim alayhisalaam káwọ ẹ̀káńtà tó ní pẹ̀lú àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn ń pè lọ sínú náà àti bàbá rẹ̀ ní àtàwọn èèyàn rẹ̀ wọ́n ń pè lọ sínú náà òun kò wọ́n lọ síbi ọ̀dọ̀ ọlọ́run ọba sọlọ́f jẹ́ pé tá fẹ́ ṣe islam nǹkan tá a gbà tán yanyan ni ṣùgbọ́n ká gba ìsìláàmù ká tún ṣe kíni ká tún máa ṣe mí lórúkọ pé kíni à ń promote culture ni eléyìí nǹkan tí ò lè lọ́pọ̀ ni tẹ́niyẹn bá fíìl kó lọ́pọ̀ ọlọ́wọ́n ọba ò ní gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala onífọ̀mọ́n kánà yarjú lè kọ́ ara bíhi fọ́lì àmàlà àmàlà sọ̀líhà wàlá yóò ṣeré bí gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba dáadáa kò ṣiṣẹ́ dáadáa kọ̀ǹdíṣàn kan nìyẹn bákan náà iṣẹ́ tó wá ṣe yẹn kó mọ́ pa nǹkan kan papọ̀ mọ́ ọlọ́run ọba níbi iṣẹ́ yẹn tó bá ti pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ kò ní gbà lọ́wọ́ rẹ̀ àfi àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá yọ̀ǹda fún wa lókù so ló fi jẹ́ pé agbọ̀rọ̀ wo islam wa dáadáa ọlọ́run ọba ó ń rìpíìtì eléyìí fún wa tá a shirku wo ọ̀rọ̀ ṣírkù ṣírkù tá à ń sọ ń sìn àmọ́ iye ááyà òun láti kà fúnra wa ń sìn bẹ́ẹ̀ láyà ṣe pọ̀ jantirẹrẹ tó ń sọ̀rọ̀ nípa so tí o bá kí ń ṣe nǹkan tí ó léwu gan ọlọ́run ọba ò ní máa rìpíìtì ẹ̀ fún wa bẹ́ẹ̀ tí o bá ń ṣe nǹkan tó léwu gan ọlọ́run ọba sọ fún anábíwá muhammad sallallahu alaihi wa sallam kol inna salati wa nusuki sọ fún wọn yìí pé irun tèmi ń kí o ìgúnran tí mò ń gúnran wà má yáya ìṣẹ̀mí mi wà má má ti àìsí mi mọ́ lílá ọlọ́run ọba ló ní gbogbo ẹ̀ rọ́bìlà alamin ọba àgbáyé láṣẹ̀rì ìkàlà kò lórogún gbogbo àwọn nǹkan wọ̀nyí kò ń ṣe nǹkan tá a máa bá a pín pẹ̀lẹ́lómi ọ̀bìdálìkà omirtu sọ fún wọn pé ní tí ọlọ́run ọba pa mí láṣẹ ni wà ní mùsùlùmí ni èmìlẹ̀ ní àkọ́kọ́ tí ó juwọ́ ju sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ bá ní gbogbo yìí sọlọ́wọ́ bá ní wọ́n máa ń yóò ṣùgbẹ́ lọ ẹni tó bá wá ṣe tó wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá fàkà anẹ́mọ́ haramina sàmà bí ẹni tó ṣe wípé ó jábọ́ láti sánmà ni bí ìgbà téèyàn ń bẹ nínú pléènì tí pléènì tó ti fò sókè gan tó ṣe pé tá a bá ní wo in tó jẹ́ ìwà lókè rẹ̀ ní altitude ẹ̀ thousands ni of miles ni láti ilẹ̀ kí hàn wá jábọ́ láti ru àyè bẹ́ẹ̀ irú ẹyin yẹn kẹyẹ wá gbá mú àwọn ẹyẹ wá bù wọn wá fa aya yẹmọyẹmọ tí wọn pin láàrin ara wọn abẹ́yẹ ò tiẹ̀ gbá mú ní irú ẹyin bẹ́ẹ̀ wá jábọ́ sílẹ̀ láti ru òkè Okay, tó ti jábọ́ yẹn àwa náà mọ bírú ẹni yẹn bí ó ṣe fọ́ yẹmọyẹmọ ẹni tó bá ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ní àpèjúwe rẹ̀ òun lélẹ̀ ṣùgbọ́n ọ̀nà wo la fi ń ṣẹbọ ọ̀nà mẹ́ta la èèyàn fi ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọ̀nà àkọ́kọ́ òun ni kí àwọn èèyàn ṣẹbọ níbi rògbòbíyà níbi ìjẹ́ adẹ́dá àti ìjẹ́ apèsè bákan náà ìjẹ ẹni tó ní ẹ̀mí wa lọ́wọ́ tó ṣe póun ló ní ká máa ṣẹ̀mí ìjẹ ẹni tó ṣe póun ní ó gbẹ̀mí wa àwọn èèyàn máa ṣẹbọ ní àyè yìí ẹlòmíì òun mú ìfẹ́ inú rẹ̀ lórogún pẹ̀lú ọlọ́run ọba a ní kò sọ ọlọ́run kò sọ ọlọ́run irú ẹni tó ní kò sí ọlọ́run ọba ó ti ṣe tí àwọn àfa ń pè ní ṣúrùkùrù bòbí ìyà abẹ́ni tó sọ yí pé ọlọ́run méjì ló ń bẹ ọlọ́run kan ní ọlọ́run ìmọ́lẹ̀ ìkan lọ́lọ́run òkùnkùn báwọn magians báwọn ṣe máa sọ wọ́n gbà pé ọlọ́run kan ló dá mọ́lẹ̀ ọlọ́run kan ló dókùnkùn ọlọ́run kan ló dá dáadáa ọlọ́run kan ló dá aburú gẹ́gẹ́ bí àwọn magians bí wọ́n ṣe máa sọ. So ẹni tó bá nírú gbàgbọ́ yìí ó ṣe tán pé ní ṣírkù rùbùbíyà ẹni tó ní kò sọ́lọ́n ṣírkù rùbùbíyà torí pé ìfẹ́ ẹnu rẹ̀ náà ló mú lọ́lọ́n ẹni tó ní ọlọ́run wà tó dẹ́dàá ṣùgbọ́n kò ń ṣe adẹ́dá kan ló wà adẹ́dá ó tó méjì ó tó mẹ́ta irú èèyàn bẹ́ẹ̀ ó ṣe ṣírkù rùbùbíyà eléyìí lára àwọn ṣírkù tó fi wọ́ọ̀sì jù ni ẹlòmíín bẹ́ẹ̀ tó ṣe yí pé ó lóun ti kàwé ibi tí ìwé rẹ̀ tarí ẹ̀ dé ni kò sí ọlọ́run wọn ló jẹ́ pé lára nǹkan tí máa bá nínú jẹ́ oníkárẹ́ni tó pé rẹ̀ ní mùsùlùmí yóò máa bá bàrà irú àwọn èèyàn tó ní kò sọ́lọ́run á ní àwọn educated people tó bá wà educated yóò gbà pé ọlọ́run ń bẹ tó bá wà educated sókè yẹn ní kò sí ọlọ́run ọba ọmọ tá ẹ̀ṣẹ̀ bí lónìí wúlò jù lọ ọmọ tá ẹ̀ṣẹ̀ bí sáyé lónìí ó wúlò ju èèyàn bẹ́ẹ̀ lọ sùn ló jẹ́ pé ẹni tẹ́sìn bá yé à ń bàbàrà ru àwọn èèyàn bẹ́ẹ̀ ni ká ní àwọn ẹlẹ́kọ̀ọ́ ni ká ní àwọn èèyàn pàtàkì ni kóró ìfẹ́ pàtàkì tó ṣe pé kò mẹ ẹni tó dáhùn gan kò gbà pé ọlọ́wọ́n ọba allah ló dáhùn adẹ̀lẹ́yìn tó pàtàkì láyé ni so ẹni tó ń rẹ̀spẹ́tì tó ń bàbàrà ru èèyàn bẹ́ẹ̀ ó ń disrespect ọlọ́run ọba subhanahu wa ta'ala ni torí pé lára àwọn tó fi yẹpẹrẹ jù láyé onírú èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹni tó ṣe pé ọlọ́run méjì ló dá ayé òun nìkan ló dá àwọn kan eléyìí ṣírkù náà lòun náà ẹni tó ní kò sọ́lọ́run àwọn àfáà ló ṣe ṣírkù ó ṣe tààtìl fi ṣírkù rògbòmíyà ó ṣe tààtìlù ní that is ó ní kò sí tó ń jọ́lọ́run ẹni tó rẹ̀ sọ pé méjì ni òun ṣe nǹkan tí a mọ̀ ní ṣírkù náà torí pé kí ni ó acknowledge àbí ó tiẹ̀ establish abó believe nínú ìpè ọlọ́run méjì ló dáyé bẹ́ẹ̀ ni ọlọ́run ọba kan náà ni bákan náà kéèyàn kan gbà wípé ọlọ́run kan ló ń ṣe ìjẹ́ ẹ̀mú fún yàtọ̀ sí allah ó gbà pé kí ni òòṣà kan ló ń ṣe ìjẹ ẹ̀mú fóun yàtọ̀ sí allah àbí ó gbà pé kí ni òòṣà kan ló ń fún un lọ́mọ yàtọ̀ sí allah eléyìí tá à ń sọ yìí àárí èèyàn ṣe kó sí láwùjọ tá a wà yìí náà ẹlòmíín wọ ọmọ yóò gba ọ̀ṣun òṣogbo lọ yóò lọ tọrọ ọmọ ń bẹ n tó ń tọrọ lọ́dọ̀ ọ̀ṣun yẹn ọ̀ṣun lè ṣe fún allah ló lè ṣe so ìgbà pé nǹkan kan lè fún wa lọ́mọ yàtọ̀ sí ọlọ́run ọba allah ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba níbi ìròyìn ọlọ́run ọba òun ni so ló jẹ́ pé àwọn afáà máa sọ̀rọ̀ ń pa tí a ń pè ní ṣírkù filasma iwasifat ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba níbi àwọn orúkọ ọlọ́run ọba àti àwọn ìròyìn rẹ̀ ẹlòmíà gbà pé orúkọ ọ̀hún bíi tọ́lọ́run ọba náà ni ẹlòmíì ti ẹgbà pé ọlọ́wọ́n bó lórúkọ bíi of one nínú àwọn tó ti kọjá ni ẹlòmíì gbà wípé ìròyìn ọlọ́wọ́n bá fi ròyìn rẹ̀ tọ́lọ́wọ́n bá subhana wa ta'ala bá ní òun rí náà yóò lọ́lọ́wọ́n rí náà ní ọba tí gbọ́rọ̀ lòun alọ́lọ́wọ́n bó kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ yóò ní ta bá sọ pé ọlọ́wọ́n ọba ń rí náà ó ń gbọ́rọ̀ àbí ọlọ́wọ́n ọba ó ń sọ̀rọ̀ a ti fi wé ẹ̀dá nìyẹn nítorí dẹ̀ make sense ò ní pé kí ọlọ́wọ́n ọba kó mọ̀ ní attribute àwọn ẹ̀dá so irú èèyàn báyìí wọn á ló ṣe ṣírkù fisifat ó wá orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba níbi ìròyìn torí pé ìròyìn tí ọlọ́wọ́n ọba fi ròyìn rẹ̀ tó fi ròyìn ara rẹ̀ a gbọ́dọ̀ gba ìròyìn ẹbẹ́ a gbọ́dọ̀ ní lẹ́mí pé kò ń ṣe bí titi wá ṣe rí gangan nítọ́lọ́wọ́n ọba ṣe rí tabani ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun rí náà lẹ́mú bí tẹ́mi lè rí náà dé òun kọ́ nítọ́lọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba rí gbogbo nǹkan kò sí tó pamọ́ sí ṣùgbọ́n èmi ò níbi tí mo rí mọ́ ọlọ́wọ́n ọba ń gbọ́ gbogbo nǹkan kò sí táwọn èèyàn ń sọ ọ́ kò sí tí àwọn ẹranko ń sọ bẹ́ẹ̀ ni kò sí tí àwọn dábà lóríṣiríṣi ń sọ ti ọlọ́run ọba ògbọ́ ṣùgbọ́n mi ò níbi tí mo gbọ́rọ̀ mọ́ ṣùgbọ́n òpònú tóun wò wípé tóun bá ní ọlọ́run ọba ń gbọ́rọ̀ òun ti fi ọlọ́run ọba wéra òun ni ẹ̀ so in tóun lè fi pàtàkì ọlọ́run ọba allah òun ni kò ní kò gbọ́rọ̀ òun ni kò ní kò sọ̀rọ̀ irú yẹn báyìí àwọn àfáà ní kíni ó ṣe ṣírkù fi sífáàtì bákan náà oní tí wọ́n ń pè ní shirkul oloheya oní ká ṣe shirku níbi ẹ̀tọ́ tó yẹ kí àwa fún ọlọ́run ọba ẹ̀tọ́ tó yẹ ká fún nítorí ẹ̀ka wa ṣe fún ọlọ́run ọba tó jẹ́ exclusive right ọlọ́run ọba tí ó yẹ ká pín láàrin ọlọ́run ọba àtìmí àtẹlòmíì kéèyàn wá pin láàrin ọlọ́wọ́n ọba àti nǹkan mi eléyìí ni wọ́n ń pè ní ṣírkú fẹ́lúhíyà àbí ṣírkú ìbáàdà eléyìí òun ni àwọn kẹfìrí mọ́kà ni wọ́n kó sí jùlọ àwọn tí ọlọ́wọ́n ọba tó gbé arẹ́bùwá muhammad sallallahu alaihi wa dìde láàrin wọn nǹkan kó sí jùlọ òun ni tí a ń pè ní ṣírkú ìbáàdà àbí ṣírkú olóhíyà òun ni ká máa gúnra fún nǹkan mi wọn ó gun ẹran wọ́n ní àwọn fẹ́ fi àpíìsì àwọn òòṣà wọn ni òun ni ká máa tẹ́gbẹ̀ nǹkan míì òun ni ká máa jẹ́jẹ́ fún nǹkan míì òun ni ká gbára lé nǹkan míì níbi tó yẹ ká ti gbára lé ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ká nífẹ̀ẹ́ nǹkan míì bó ṣe yẹ ká nífẹ̀ẹ́ ọlọ́run ọba allah gbogbo àwọn eléyìí àpèjúwe tán pé ní shirkul ibada ni eléyìí ni ọgọrọ àwọn èèyàn ni wọn wá kó sí ọgọrọ àwọn èèyàn ni wọn kó sírú eléyìí tá a bá wọnú alukur'anu kẹrẹ àhálìbi tí ọlọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ nípa ìkọ̀kan náà ká tá a sọ yìí ẹlòmíì kó sínú ṣírkùlì ìbáda ní orúkọ pé kí ni à ń promote culture lórúkọ pé kí ni à ń promote culture so àwọn ọmọ yìí àwọn èèyàn tá kó sírú nǹkan báyìí ló fi jẹ́ pé nǹkan àbànújẹ́ ni èyàn á wá sínú mọ́ṣáláṣí yóò kírun at the same time yóò tún lọ ṣe ṣírkù ìbáadà lẹ́yìn gbà yẹn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ń sọ fún wa ìgbé famankana yarju liqa arabi gbogbo ẹni tó wá fẹ́ pàdé ọlọ́wọ́ bá dáadáa fali àmàlà àmàlà ń sọ líha kó ṣiṣẹ́ dáadáa wàlá yusufu ìbáadà tó rọ́bì àhàdà kò dẹ̀ gbọ́dọ̀ ṣe ṣírkù ìbáadà gbọ́dọ̀ ṣe ṣírkù ìbáadà so ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn rẹ̀ ló kó síbi eléyìí níbi ìgúnra fún nǹkan ni níbi képe nǹkan míì ẹlòmíì yóò mọ bú àwọn tí wọ́n ń pe ọ̀ṣun yóò mọ bú àwọn tí wọ́n ń pe ọbàtálá àwọn tó ń pe ṣàngó ṣùgbọ́n òun náà ń pe ṣéwù òun náà ń pe orúkọ àlùjẹnú kan wọ́n á fún ipé kó máa fayá rúkọ̀ yá ìlú wọ́n wá ní ṣe kí ni ó ń ṣe kútúbà sóràtù kan ní bóyá sóràtù lùwákíà ní àbí sóràtù uh, iná fatahna sóràtù fatihi wọ́n ní kúdùbẹ̀ ìlú àṣọ náà wá ní àjíb yàrá ọkọ̀ yà ìlú ìrọ̀ yà ọkọ̀ yà ìlú wà gbàdúrà mi bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá ń sọ wípé kí ni odò ọlọ́à ọlọ́ni rẹ̀ anábì sọ fún ẹ pé allah awudu rahman àbíkẹ́ pé arrahman ayyaman tẹ́dìrù èyí tẹ́ ẹ falawul asmaul husna ọlọ́wọ́n ọba ló ní àwọn orúkọ tó fi rẹwà jùlọ ẹ pé àwọn orúkọ ọlọ́wọ́n ọba anabiwa muhammad sallallahu alaihi wa sallam oní nàlílá ìtì sàátán wàtí sọ̀rìnà isman mia ilà wàhídà ọlọ́wọ́n ọba ní àwọn orúkọ 99 kan man ahsọ́ha ẹni tó bá mọ̀ wọ́n tó mọ̀ túmọ̀ wọn tó ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ dákàlà janna yóò wà janna ẹni tó pèrè ẹni mùsùlùmí yóò wá fi gbogbo àwọn orúkọ yìí lẹ́ẹ̀ yóò máa fa yàrá kan yà á ìlú yóò máa pe jabajaba tíṣù yóò máa pe arwa bíílà yóò máa pe sadara bá bíílà ní orúkọ pé kí ni àwọn èèyàn wọn tàn wọn wọn ní kinní kan tó ń sọ kinní kan ni gbogbo àwọn eléyìí ṣírkù fìlẹ̀ ìbáàdà ọlọ́wọ́ bá sọ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam fala tẹ́dìcú ma'allahi ilá an akhara ọlọ́run ní rẹ̀ ànábí ó gbọ́rọ̀ pé nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba fatakuna minal mu'azzabi tó bá ṣe àfihàn jẹ́ ọlọ́run ọba àdírẹ́sì ànábí muhammad sallallahu alaihi wa sallam nínú alukur'an ní ọ̀nà tó lè yí fàlà tẹ́jìrù má allah ilan akhara ó gbọ́rọ̀ pé nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ọba fatakuna minal mu'azzabi tó bá ṣe àfihàn jẹ́ ṣùgbọ́n yẹn kan ní èmi ọmọ lẹ́yìn ànábí muhammad sallallahu alaihi wa sallam ní mi màá pe ráukọ̀ yáà màá pe dáńdà ya ìlú màá dẹ̀ tún pe ya allah ọlọ́run bá dẹ̀ ń sọ anabi muhammad sallallahu alaihi wa sallam ipe o gbọ́dọ̀ pe nǹkan mi papọ̀ mọ́lọ́run so eléyìí ṣírkù fi dùá ṣírkù fi mahabba ṣírkù fi tọ́a ẹlòmíì tọ́lọ́run bá ní kó ṣe nǹkan tí anabi muhammad sallallahu alaihi wa sallam tó jíṣẹ́ ọlọ́run ọba fún pé kó ṣe nǹkan yóò wá wo ọlọ́wọ́ bá sọ eléyìí àwọn bàbá wa sọ yìí àwọn àfa wa sọ yìí àwọn ọ̀gá wa sọ yìí yóò wá gbé yẹ̀wò èwo ni kò ń ṣe nu méjèèjì yóò wá mú ti ọlọ́wọ́ bá yóò rùn sápò yóò wá tẹ̀lé nǹkan táwọn àfa rẹ̀ sọ yóò wá tẹ̀lé nǹkan tí àwọn ọ̀gá rẹ̀ sọ yóò tẹ̀lé nǹkan tí àwọn olórí rẹ̀ sọ so eléyẹn ń ṣe lọ́ọ̀fù tó ní fún ọlọ́wọ́ bá Allah ó ń ṣòyí ibi tí ọlọ́run ọba tó mọ lọ́kàn rẹ̀ lọ́lọ́run bá fi sọ pé ìtàkàdù àbárahùn wọ̀rúbánáhùn àbábámídúnilá ọlọ́run ní ẹmọ àwọn wọ̀nyí wọ́n mú àwọn àfa wọn èyí tó ló ń ṣe wá sí ni àbáwọn àfa wọn èyí tó ló tó kiri mọ́lé tó ló ń ṣe jọ́sìn inú ilé wọ́n mú wọn ní àbábámídúnilá wọ́n sọ wọ́n di arbab wọ́n sọ wọ́n di ọlọ́run mindunila wọ́n fi allah lẹ̀ wọ́n masi abna mariam wọ́n bá máa ń bẹ̀ẹ́ wọ́n tún mú masi ọmọ mariama wọ́n sọ náà di ọlọ́run ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi sanwó dọ́lọ́ àwọn àfá wọn olónà tó fi sanwó dọ́lọ́ alimasi isa ibn mariam olónà tó fi sanwó náà dọ́lọ́ ọba ọlọ́run ọba ni wọ́n máa omiru ilà lè àbúdù ilà ànúwáhídà ọlọ́run ní ta pa wọ́n láṣẹ ni pé kí wọ́n sin ilà ẹyọ kan ṣoṣo láàhìlà ìlàhù kò sí ìlàhù kan tó lẹ́tọ̀ọ́ kan ṣe ìjọsìn fún ìlàhù àfọwọ́ nìkan subhanahu amma ìṣirikúrù ọlọ́run ọba mọ́ kangakanga kúrò bí nǹkan tó ń ṣe ní ìṣirakù pẹ̀lú ẹ̀ tó ń ṣe ní ṣirikù pẹ̀lú ẹ̀ èèyàn kan tí wọ́n pè ní àdíyù bin hatim tọ́ yìí nígbà tó gba ìsìláàmù òun wá ń ka àyà yìí ó gbọ́tà náà bí kàá náà ó wá ní yàrá sùlọ́lá eré òjíṣẹ́ ọlọ́run ọba èmi ti ṣẹ̀ sí wọn rí ṣùgbọ́n màkánù àbùdù náà wọ́n ń sìn wọn o wọ́n mú wọn lọ́lọ́run anábìsọ̀ allah asalam ni aláìsà yòhèlúnà làhùnmá haramalá àwọn àfa àwọn ṣebí ń tọ́lọ́ wọn bá sọ pé aráàmù ni ṣebí àwọn àfa àwọn sọ pé aláàlí ni ó ní àwọn àfa àwọn sọ bẹ́ẹ̀ aláìsà yòhàrímúnà aláìmá alálá ṣebí ń tọ́lọ́ wọn bá pè lẹ́tọ̀ ṣebí àwọn àfa àwọn sọ pé aráàmù ni ó láwọn àfa àwọn sọ bẹ́ẹ̀ anamsọ́lá asálàm ní fatilka ibadatuhum fatilka ibadatuhum in tán pè ibada nìyẹn ìbáàdà àwọn tí ọlọ́wọ́n ọba náà ń ṣe nìyẹn òun ni pé kí àwọn àfáà wa kan pàṣẹ nǹkan fún wa a dẹ̀ mọ̀ pé nǹkan tán sọ fún wa takótọ́ lọ́hùn àwa gbé òní á ní pé ah, àfáwa kàǹkà fáwa kàǹkà ìtafà sọ yìí òun la máa tẹ̀lé ah, alukura ni sọ báyìí ah, àwọn àfáà kàǹkà ó ṣó lọ́ọ̀fù kí ni ta ni fún ọlọ́wọ́n ọba lẹ́bù ẹ̀ nìyẹn kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa so eléyìí pọ̀ jantirẹ táwọn èèyàn ń ṣe ẹlòmíà ni àánú ah, hmm, àwọn àfáàwà àwọn àlèṣe mistake arẹni tó sọ wípé ilẹ̀ ìgbà tán fi ayé alkùránì tán fọ́rọ̀ ànábì yàn tán wá wò ó ní tó bá ṣe pé àwọn àfáàwà wọn ò wọ ná pẹ̀lú eléyìí òun prefer kóun lọ kóun wọnú ná pẹ̀lú wọn ó ṣòro lẹ́vù tí ọlọ́run ọba dé lọ́kàn rẹ̀ ọlọ́run bá fi ń sọnù àyà mi olúwa mi náà só àwọn èèyàn máa ń yẹ tẹ̀kídùmí dúnìlá ẹni tó ṣe pé yóò mú yàtọ̀ sí ọlọ́run ọba àndáadán àwọn orogún yuhibbunahum kahubbillah wọ́n nífẹ̀ẹ́ àwọn orogún yẹn bọ́n ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba ni walladhina amanu ṣùgbọ́n olùgbàgbọ́ òdodo ashaddu hubban lillah ashaddu hubban lillah àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ọba kọjá anádandan yẹn wọ́n á ní qala Allah wọ́n á ní qala àfa kan ọlọ́run ọba sọ àfa kan wá sọ ta ló ń jẹ́ àfa níwájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala wọ́n ní ọlọ́wọ́n ọba sọ àwa sọ pé kíní ẹ ìyá mi sọ ta ló ń jẹ́ ìyá rẹ̀ níwájú ọlọ́wọ́n ọba bàbá mi sọ ta ló ń jẹ́ bàbá rẹ̀ níwájú ọlọ́wọ́n ọba so ìgbé ìfẹ́ àwọn wọ̀nyí lórí ìfẹ́ ọlọ́wọ́n ọba eléyìí ni wọ́n ń pè ní ṣírkù àtọ́à ṣírkù tọ́à fìlẹ̀ ìbàdàn ìgbé ìwọ́ orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba níbi ìtẹ̀lé ibi tó yẹ ká ti tẹ̀lé ọlọ́run ọba ní tẹ̀lé afọ́jú àwọn àmọ́ ẹ tẹ̀lé ẹ̀dọ́ ọlọ́run ọba ní tẹ̀lé afọ́jú ń bẹ́ so eléyìí a kàn pe àkíyèsí wa ká lè mọ rízìn tí ọlọ́run ọba fi sọ wípé ẹni tó bá fi lè ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba bí ẹni tí wọ́n jù láti sánmọ̀ ni bó ṣe ń jábọ̀ wọ̀ wá làwọn flọ́ọ̀kì ẹyẹ ni wọ́n rí ni wọ́n fa yamara wọn lọ́wọ́ ni wọ́n ṣe yánnayànna tí wọ́n já jálajàla àbí wọn tiẹ̀ mú ó jábọ́ sílẹ̀ ẹlẹ́ yóò fọ́ yánmayànmá ni àwòtáhùn ibi rí fi makani sahik àpèjú ẹni tó ń wá orogún pẹ̀lú ọlọ́wọ́ bá bó ṣe rí nìyẹn so ṣírkù mahabba àbí ṣírkù tọ́ra àbí ṣírkù tawakul àbí ṣírkù isti'ana gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni tí ọlọ́wọ́ bá ṣàlàyé fún wọn ní alkùránù kẹrì ló jẹ́ pé mi àti yín agbọ́dọ̀ mọ́ ṣọ́ra kámọ́dé kí tẹ̀lé àwọn èèyàn ní tẹ̀lé afọ́jú kó jẹ́ nǹkan tí à ń mú ní òkùnkùn dùn ìtọ́lọ́mbá ti sọ̀rọ̀ lé lórí ó ti sọ̀rọ̀ lé lórí nìyẹn kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́ tọ́lọ́mbá ti sọ pé báyìí ni tánàbí sọ lásán máa ṣàlàyé fún wa pé ntọ́lọ́run ọba fẹ́ ni ntọ́lọ́run bá fẹ́ ká ṣe ni kò sọ̀rọ̀ mọ́ anábì sọ lásán oníláyúmínú àdúkù èyàn kan nú yí kò lè jẹ́ olùgbàgbọ́ dáadáa hátà àkúùnà àhábà iléyìí mi wà lídìí wà wà ládìí wọn náà sàájúmáyé àfi kó nífẹ̀ẹ́ mi ju bàbá tóbi lọ́mọ lọ kó nífẹ̀ẹ́ mi ju bó ṣe nífẹ̀ẹ́ ọmọ rẹ lọ wọn náà sí àjùmáyìn kó nífẹ̀ẹ́ mi ju gbogbo èèyàn lọ nǹkan pè ní múmi nínú yẹ ṣùgbọ́n ànábì sọ̀rọ̀ a máa fi ọ̀rọ̀ ànábì a máa kọ̀m̀pìẹ̀ mọ́ ọ̀rọ̀ àṣà wa ẹ wọ ara àwọn èèyàn tó ṣe pé ó lè bẹ́wulẹ̀ kó má já tó bá rí páwọn èèyàn violate àṣà ṣùgbọ́n kò ní mira báyìí táwọn èèyàn bá violate òfin ọlọ́wọ́n ọba kò ní mira rárá ṣùgbọ́n àṣà àbí constitution kan yóò bẹ wúlẹ̀ yóò mọ pariwo ni yóò wá ló ń defend kìíní kan constitution wọ́n tó pẹ̀rẹ́ mùsùlùmí tó lè defend constitution ṣùgbọ́n ò lè defend ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ó lè defend quran ainal islam islam da sọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní hunafa alillah ẹ̀darí sọ́dọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀yí kúrò ń bi gbogbo rẹ̀ bọ́ rírà mushrikina bi ẹ má wòrò pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ yóò ṣe láà ẹni tó bá fi lè wọ orogún pẹ̀lú ọlọ́run ọba fàkà anamọ kọrọ mi nà sọmọ ìfàtàkùtàfù tọ́yì bí ẹni tó jábọ́ láti sánmà ni tó ṣe pé àwọn ẹyẹ wa gba mútan já amára wọn lọ́wọ́ àwùtá àwìlérè rè òfin mẹkáníkì sàhìk àbí atẹ́gùn ó gbé e tó lọ sọ ọ́ síbi tó jìnnà tefetefe bẹ́ẹ̀ ni ìròyìn ẹ̀bẹ́ àṣírí sọ ọ̀rọ̀ ṣírkù nǹkan tó léwu jù ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù lọ òní ká mú èèyàn kan àbí ẹ̀dọ́ ọlọ́run ọba kan ká elevate ẹ̀ débi pé kí ni àwọn fún ní exclusive right ọlọ́run ọba in tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ká máa gbé fún ẹ̀dọ́ ọlọ́run ọba eléyìí ló fi léwu jù so gbogbo ìran ṣírkù táwọn èèyàn ń ṣe pàtàkì lọ́nu ṣírkù ìbáàdà torí yìí ló kọ́mọ́ jù lónìí wọ́n á béèrè lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ṣọlọ́n bẹ ṣọlọ́n ló dẹ yóò lọ́lọ́n bẹ ọlọ́run dáhùn ó pàṣẹ mẹ́wọ̀n ṣùgbọ́n ibi tó ti pàṣẹ yẹn kò gbé wà lìjẹ́nà ẹni tó gbà pé ọlọ́run bá ń bẹ ọlọ́run ló dáhùn ló ń ṣèyẹ mú fóun kò gbé wà lìjẹ́nà àfi kó ṣe pé n tó yẹ kí òun fún ọlọ́run ọba látara àwọn iṣẹ́ ọwọ́ tí àbí iṣẹ́ ọkàn rẹ̀ ó fi fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tí o bá ti fi àwọn nǹkan wọ̀nyí fún ọlọ́run ọba mushrik ni ẹlẹ́bọ ni ẹni tó ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba ni ẹni tó bá rẹ̀ ti ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba tó ń gbé fún ẹ̀dọ́ ọlọ́run ọba kò lè ríbi gbé gbà ẹ̀ ó mọ̀ ń kírun ó mọ̀ ń gbáwẹ pàǹtí gbogbo irun tó ń kí àtàwẹ̀ tó ń gbà torí pé irun yẹn àtàwẹ̀ yẹn kò ní bẹ́sìsì tí ó jòkó lé lórí bẹ́sìsì tí gbogbo iṣẹ́ ìjọsìn tá a bá ń ṣe ó jòkó lé lórí òun náà ni àtàwẹ̀ ìmọ̀ ọlọ́run ọba lọ́kàn ṣoṣo lọ́lọ́run bá fi sọ fún anábọ̀ muhammad sallallahu alaihi sallam pé kúl iná sọ́láàtì sọ fún wọn pé ìhun tí mò ń kí wà nósùkì àti ẹran tí mò ń gún à ń gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́n bá ẹ̀tọ́ ń bá gúnran pa afẹ́ jẹ́ ṣùgbọ́n a ní láti ṣe ìpèsè kan báwọn àfáà yánmọ́yánmọ́ ṣe máa sọ fún wa ẹ̀ pẹran fún kankan ẹlòmí aláfáà ló ní pé kó ń pẹran àfáà tó ní ó pẹran àti bàbá aláwo tó ní kó pẹran sàwásàwà kò sí kò sí àtọ̀ láàrin àwọn méjèèjì ẹlẹ́bọ làwọn méjèèjì ẹni tí ó ní o pẹran fún nǹkan kan àwọn àlùjànnú kan wọn ó pẹran ló ó pẹran fún ẹni tó pẹran fún àlùjànnú àtẹni tó pẹran fún yóò ṣòrùngà kò sí àtọ̀ láàrin àwọn méjèèjì àpọ́nlé ni pé ìkan àfa ìkan aláwo ìkan ẹlẹ́bọ gbogbo ẹni tó bá ti engage inú ṣírkù àfa ló pẹ́rẹ́ ẹni tó bá wò pẹ́rẹ́ ẹlẹ́bọ gbogbo wọn sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni sọ fún wọn ipé ohun tèmi ń kí o ẹran tèmi ń gún bákan ìṣẹ̀mí mi ọlọ́wọ́ bá ló ní tí ìbá tún sí mọ́ ọlọ́wọ́ bá kí mọ́ sí mọ́ ẹ àwọn pa kò sẹ́ni tó lè pààyàn tí àsìkò bá tó ní tẹ́ni yóò jáde láyé kò sí ẹni tó lè ní kó jáde láyé ṣùgbọ́n èèyàn kan lè jẹ́ sábàbí tẹ́ni yóò fi ṣe kí ni tí èkó láyé so a gbọ́dọ̀ gbára lé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ipò òun lọ́ba tí mú ni kúrò láyé kul inna salati wa nusuki wa mahyaya wa mati lillahi rabbil alamin la sharika la kò lórogún rárá omi dhalika umirtu ntọ́lọ́wọ́ bá pa mí láṣẹ kí n máa ṣe ní tó ní sọ fún ẹ̀yin náà wa ana awwalul muslimin ìmìlẹ́ni àkọ́kọ́ ní gbogbo yín tí ó juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá sọ fánagọ́wà muhammad sallallahu alaihi wasallam fọ́sọ́lélẹ̀ rọ́bíkà kí n fún ọlọ́wọ́ ọba rẹ̀ wánhà gúnran fún kírun fún ọlọ́wọ́ ọba rẹ̀ gúnran fún má kírun fún nǹkan mi má gúnran fún nǹkan mi sọ ẹni tó ń ṣe àdábàlẹ̀rẹ̀lá ó ń ṣe ìgúnran fún nǹkan mi yàtọ̀ sí ọlọ́wọ́ ọba fọwọ́ mú ṣerékónù ẹlẹ́bọ ni ẹ̀ àlùjànnú náà ní kó ṣe fún kìnnì kan ra wa ní akẹni ẹbọn gbogbo ẹ àwọn nǹkan wọ̀nyí ń ta gbọ́dọ̀ jìnà sí ni ibi tó le dé àwọn ànábì ọlọ́wọ́ bá ẹ̀rú máa ń bà wọ́n fún òní ànábì ibrahim alayhi salatu wasalam ó ń tọrọ òní abudul asnam ìrí ọlọ́wọ́ bá o èmi àtàwọn ọmọ mi gbé wa jìnà sí ìmọ̀ sin asnam rọ́bì ìnáwó náà àdìlánà kàfíìrámínà náà eré ọlọ́wọ́ bá mi àwọn náà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nu àwọn náà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nu ní orúkọ oríṣiríṣi ní ó gbà wá orúkọ kọ́ọ̀tsọ̀ tó ṣe pé kìí ìlú kọ̀ọ̀kan wọn ò ní nǹkan tán láwọn fi ń ṣe kínní àwọn fi ń promote kọ́ọ̀tsọ̀ tẹ́ bá wọ àwọn nǹkan yẹn àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léèwọ̀ àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan ẹbọ alampromote kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kìí kó ṣàánú wa ẹni tó ṣe kó bá ṣe bọ́ ipò ẹnìyẹn ó wálẹ̀ wájú ọlọ́wọ́n ọba ni àwọn afáà ní àpèjúwe ẹni tó jábọ́ láti sánmọ́ òun lẹni tí ó ti dúó déédé tẹ́lẹ̀ ó ti dúó déédé ó ń ṣẹ̀sìn kò ṣẹ́ bọ́ bóyá ipò kan náà wọn pọ̀ ayé òun làwọn èèyàn fi ẹ̀ńtáìsì ẹ̀ òun náà bá gbà ó bá dípò lọ ṣe àwọn ẹbọ ó di pé ń ṣe àwọn ètùtù oríṣiríṣi nítorí pé ń lé epo ayé yìí ẹni tí ó ti gáwájú ọlọ́mọba kọlọ́mọba kó ṣàánú akọmọ́jẹ kára padà sí aburú yóò bá rẹni tí ó já wálẹ̀ níwájú ọlọ́mọba ni ó ní islam tẹ́lẹ̀ ṣùgbọ́n kò ní islam ma ó ti di mushrik ó ti di ẹlẹ́bọ ó ń bẹ lókè tẹ́lẹ̀ ó ṣe kí ni ó dìpọ̀ jábọ́ lọ́lọ́mọba fi ṣe àpèjúwe wípé fàkà ánàmà kọ́ra mi nà sàmáà bí ẹni tí ó ti ń bẹ lókè ni tó wá jábọ́ bẹ́ẹ̀ lẹni tí ó ń ṣẹbọ lẹ́yìn ìgbà tó ti ń ṣe islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpèjúwe tiẹ̀ náà nìyẹn wájú ọlọ́wọ́n ọba òun náà jábọ́ ni ló jẹ́ pé ẹbọ ìta àgbọ̀dọ̀ jìnà sí ni bọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala bí ó ṣe sọ fún wa ìpè fashtẹ́ni boris samuel alfan àwọn nǹkan dọ̀tí ó ṣàtẹ́ ń ṣe jìnà sí wọ́n ṣẹ́ni bó kàwé lẹ́zùrù àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀ ń pa ẹ̀jìnà sí gbogbo ẹ̀ hunafa alillah lẹ́ni tí ó yí lọ sọ́dọ̀ ọlọ́run ọba kúrò mi gbogbo àwọn ọ̀dọ̀tí rẹ́ra mùsùlùkì nàbì láì wá orogún pẹ̀lú ọlọ́run ọba ọmọ yìí ṣe gbé lá ẹni bá fi lè wó orogún pẹ̀lú ọlọ́run ọba fàkà ánàmọ́ haramina sàmà bí ẹni tó jábọ́ láti sánmà ni bí ẹni tẹ́ ipò rẹ̀ ti ga tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá dẹni ilẹ̀ látara wípé ó ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àwòtá àwò ìbí ìrìhù fi mẹkáàdì sahik àbí bí ẹni tó ṣe pé àá ní atẹ́gùn gbé tó lọ jù sí jìnnàjìnnà bẹ́ẹ̀ lẹni tí ó ti ń ṣẹ̀sìn dáadáa tẹ́lẹ̀ tó ṣe pé wà lọ kọ̀mítì ìkànnú àwọn nǹkan ẹbọ irú èèyàn bẹ́ẹ̀ bí ìgbà tí wọ́n ti flingi ẹ̀ kúrò nínú islam ni kọ́lọ́mọ bá subhanahu wa ta'ala kí ó ṣàánú wa gbogbo àwọn nǹkan tí ó gbé wa lọ pẹ̀lú ẹbọ lọ́ṣẹ́bọ pẹ̀lú ọlọ́run bá kọ́lọ́run bá gbogbo wa jìnà sí ní àwọn nǹkan tá ń wá láyé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan tó ṣe yí pé ó lè ṣe wá tí ó sọ wá di ẹni tí ó máa wá orogún pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala bí ẹni kọ̀ọ̀kan wá jìnà sí wa ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka la umar bihamdik ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu ilayk